ìṣúlẹ̀. àwọn ọmọ ilé omi kẹfà ọrú ẹni tí ń ṣe iná ọ̀rọ̀ ní ilé ọ̀sẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ من ظهورهم ذريتهم واشهدهم على انفسهم اعصم ربكم قالوا ما شهدنا ان تقول يوم القيامه انا كنا عن هذا غافلين اذا كنت ilé ilé wọn ti àgbàgbà wọn bá tó kàlá ṣùgbọ́n ilé ti èyí tẹ́lẹ̀ ti dáná tó yóò wọ́n yóò ti kẹ́ bẹ́ẹ̀ tó máa bọ́ wọ́n yà ní ọlọ́pàá àti kẹ́mi nípa báwọn ṣùgbọ́n gẹ́gẹ́ gẹ́gẹ́ ẹ̀rọ ìwé owó yìí ṣàyíkínà yẹ́rù yẹ́rù kàbá àti ilé owó yìí ṣàyíkínà náà ní ìlú owó yìí ẹ̀ جعلك تعملهم فتقول يوم القيامة إنا كنا أبراهيم ومن أبت فيه لما يكون دعاك عكاوة يمي دعاك عكاوة يمي يقول لا تهمني عليه في نفسه وفي ذكره لي وكلا الله يعلم الله والذكر إن أشارك أمور الله صلى الله عليه وسلم قال وما على نفسه لا جهل الله وعلم الكتاب له النور وله الهم وهو على كل شيء قدير بابا لك اتشهد ان يقول اننا اظن بما ذلك أعرف أن يرى أعرف أن يقول قوله قوله أما تبليغ شيء كشيء وهو أن يقول ẹnukọ́ni àti imam muslim ọlọ́dọ̀ọ́ ebi ìjọba ọmọ ọba asòtútù orúkọ ni ọdún ẹ̀rọ ọyìn ẹ̀rọ ọkọ̀ ọba àti oṣù ọ̀tọ̀ àbábára ọba ìyàbọ̀ ìmẹ̀ka àwọn ọmọ ọdún yìí rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ìjọba ọmọ ilé àti nípa ní àwọn ìjọba ìjọba ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ كهذا وأكثر فقط نحن عمر وجعلنا من النار كل شيء حي أفلا يميتون ليعطيكم ليوحيك عليكم لوني إتيس أي ذكريان يا رسول الله ليأتي نظر يا رسول الله ye ci nga ma ci jara ina ci jara no bi horoni inya ba ya ba inya ku ne ye so mo ka òun ọkọ̀ yìí ni iye pẹ́pẹ́ àwọn ọkọ̀ ọ̀gẹ̀ ọkọ̀ ọ̀gẹ̀ ẹ̀rọ báwa ti ní ọ̀gẹ̀ lóòrùn yóò ọkọ̀ ẹ̀ka ẹ̀ bẹ́ẹ̀ náà mọ̀ Tọ́jú bẹ̀rẹ̀, ìní máa ń rẹ̀ àwọn ọkùnrin wáyé àá, ẹ̀mẹ́ àjẹ́, lọ́wọ́ àjẹ́, bẹ̀rẹ̀ náà ọmọdé àwọn, bẹ̀rẹ̀ náà mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin

anyị mmadụ ịnye onye mmadụ mmebi mmadụ ebe anyị esi mmadụ mmadụ olùdókè olùdókè anyị kwụrụ anyị ya nyochere ya Thank you.

lọ́pọ̀ tó wọ́n yìí. Ọwọ́ ẹ̀mí ẹjọ́ ẹgbẹ̀rẹ̀ pàmọ́wọ́ àtúrùmọ̀jìzá. Àtúrùmọ̀jìzá, omi tọmọ́tọ̀tà yàtọ̀kọ̀ omi tọmọ́tọ̀tà, àbíbì yìí ní ọjọ́ ìtọmọ́tọ̀tà orí ọ̀rọ̀ tó dé lúgbẹ̀ nílé. Àbíbì kí ìsá, àbíbì ni wọ́n bá àwọn ẹ̀yà ẹ̀yà ní ìtọmọ́tọ̀tà náà níbi kí ìsá mẹ́. Jòdó ni wọ́n kú pẹ̀tẹ́, yàrá ẹ̀yà ní ìtọmọ́tọ̀tà náà níbi kí ìsá mẹ́.

إذا اتركت في القرآن أنا محمد خارج محمد مرض ما معنى ما نتيجة إذا اتركت في القرآن أنا ما يعرفك إيه إني أولي لنا نيتشر أولي لنا كنا أولي لنا يا أولي كذا يجب أن تقول يقول يا بجتة وما يجب أن نبدي دوري يا بجتة من هنا دوري يجب هنا يضرب معنا ètò wọ́n tọ́kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ètò ètò tẹ́ àtàwọn ọ̀rọ̀ ètò tẹ́ pọ̀ ọ̀rọ̀ ikú ìkì ẹ̀wọ̀n múlò tù. Bọ́lá rẹ̀ nígbà tó ní ìgbà tó ní ìwú ìwú ìgbà tó ní ìhàmì lè dé búkẹ̀ yẹ oṣù kan náà sọ̀rọ̀ kẹ́kẹ́. Lọ́tì ọjọ́ mo ní. Ìjọba mo ní ìkú rẹ̀ hẹ̀. Ìtú mẹ́ẹ̀mẹ́ ọmọ kókó mẹ́fẹ́. Àwọn ọ̀sán mọ́tò pẹ̀lú ọ̀pọ̀ àrùn. Ọlọ́pọ̀ àrùn púpọ̀ àrùn sí ìpẹ̀lẹ̀.

lọ́kẹ̀ tó lórí Yesu láti mọ́ lórí. Jùzúmọ́ máa ìjọra ìtìkẹyẹ, ọ̀rí ẹjọ́ bí sáré, a máa mọ́ bèbè, dáníkẹyẹ àti yẹbányẹbányẹ rí rẹ̀ ní láti òkòkó, dẹ́ẹ̀dẹ́ rí ìsàmì, a máa mọ́ ọwọ́ dẹ̀ẹ̀rẹ̀ جنونهم يعني يتعشيه إذا القرآن معك كاي مرج البحرين الرمري أنكي بابني باكر ده باكر أديك إنجليسي إيه؟ يلتقيان دفن باكر بينهما رزقهم دعني أعطيك كلمة هنا جدي إيرانيسا يا يا يا كريم الله أنا مريح أنا بي أكسامي ده أنا أنا أمم مريح Na ọwọ́ wáhẹ́rẹ́ oníkùtẹ́ ní sórí wọ́n láwọn yẹ́ ọmọ orí wájá kí yẹ́ ìjọba lè jẹ́ àwájá ẹ̀tẹ́ mẹ́mẹ̀lẹ́mẹ̀yìn kẹwọn náà ẹ̀mẹ́mẹ̀lẹ́mẹ̀yìn kẹwọn náà jòdí ìtẹ́wẹ̀ ìdúkọ́ náà àmọ́ àbá àwọn ní déédé èsì ní ìyẹn ìyẹn náà nsọpụpụ ya na anọ ọ ga-akpa siri ihe na si mụ na ya ọ bụ n'onye ilé ọwọ́ mọ̀ ní ìyà ọwọ́ sí ìlú mọ̀ ìdí ẹ̀rọ ọdún náà bí èrò ọdún wọn náà ẹ̀rọ sí ní náà bí èrò somebody sọ́kà ìfìlẹ̀ èyí ọmọdé rẹ̀ ní amánirẹ̀ ẹ́sà àbíkọ́ ẹ̀rọ specialize in geology of function engineer ẹ̀rọ ẹ̀rọ máa ń jẹ ọmọ rẹ̀ ẹ̀rọ lọ pẹ̀tẹ́ nà báyà lọ pẹ̀tẹ́ nà ẹ̀rọ ló rẹ̀ ìsọ́tọ̀ tó mọ̀ rí mi ẹ̀mọ́ àkẹ́kẹ́ rẹ̀ ẹ̀kọ́kọ́ ilẹ̀ ẹni mẹ́rẹ̀ ìṣẹ̀lẹ̀ bí i àwọn obìnrin ọmọ yìí ẹni kẹfẹ́ àwọn ìjọba ẹni tí wọ́n lò ẹgbẹ́ ààrẹ àwọn ọmọdún náà ní ìgbà ìlòjì ìyàwó tí a lọ mọ́ òun lòrùn kí ń mọ́ òun lòrùn kí ń mọ́ òun lòrùn lára rẹ̀ إذا أخرج يده كلمة يراها ومن لم يجعل الله له نورا فما له من نور جمهور الله ومن كافي لقي سراب كسراب الزقيرة تسجوا lọ́pọ̀ yìí bàbá máa dé ìdúró ọkọ̀ jáde yìí ọkọ̀ ẹ̀rọ mẹ́lẹ̀ ẹ́ Ọ ọ bụ eoe nne gị i a فوجاءه موج من قومه موج ya ya ha yóò ti ṣe lórí. ẹni ayé pòfẹsọ náà ayé pòfẹsọ lòdìárò kí á fi ẹrù social reform the geology of the forest. ẹnu àgbà ẹ̀ka ẹ̀rù ẹ̀ka bìbí jẹ́ ọ̀gá ọdún mẹ́rin náà ọdún mẹ́rin náà náà ọdún mẹ́rin ọgbà ní twenty meters yìí dáàbá ni ẹni ẹni ẹni kọ́ àdúgbò ní túmẹ̀ equipment sínú wọn equipment dáàbá ẹni kọ́ ọ̀hún dáàbá ni ẹni kọ́ ọ̀hún ti mẹ́rin lọ. ẹgbẹ́ ọ̀dọ̀ àmì ìjọ ayé ọ̀rọ̀ dìde sísá ẹ̀fọ́ ọ̀rọ̀ dìde ara mi ní kọ́ mẹ́rin ti bẹ̀rẹ̀ ni dáàbá ní ní mẹ́rin náà ọ̀pọ̀ two hundred meters dáàbá ní ilẹ̀ ẹni náà ìrùgbọ́n náà kà á bọ̀ dáàbá àwọn ọ̀rọ̀

wàníyé lórí ọ̀rọ̀ orange color omi red lórí ọ̀rọ̀ ìgbà ní blue láàárọ̀ ìwọ̀n yìí kọ́ọ̀tù ní ìgbẹ́jọ́ náà mi ọ̀rọ̀ yìí ní tòun ní ọ̀rọ̀ tó wọlé. dáhà káyì káyè jọ̀dọ̀ ní kọ́rọ̀ ẹni ní pọ́ọ̀kì mèrè ní ilé náà wú nílé ní náà bẹ́ẹ̀ náà wú nílé náà dáhùn ọ̀rọ̀ ìgbà ẹ̀rọ àwọn ẹni náà àbákyẹ̀rẹ́ náà gbé tó hìọ́ nù dédé àpòlù tí ìyẹ́ ti sáré àpòlù tí kò kò yára kẹ́ọ̀kẹ́ọ̀ ọ̀yẹ́ ọ̀rẹ́ ìwúrò rẹ̀ bí o ti tẹ́jú tí ó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ àwọn ọ̀rẹ́ ìwúrò rẹ̀ tẹ́jú tó bẹ̀rẹ̀ ọlọ́ọ̀sẹ̀ rẹ̀ ọ̀pọ̀ náà ti jẹ́ àbúrò rẹ̀ iná tẹ̀lé ẹ̀mẹ̀ iná ti tó fi ẹ̀mẹ̀ ẹ̀rọ àwọn ohun ní iná àwọn ọ̀rẹ́ ìwúrò rẹ̀ tó ti sàpẹ́ ọ̀nà ọ̀bàkẹ́rẹ́ rẹ̀ rẹ̀ ẹ ṣe é fún ìgbà rẹ̀ orí ọmọ tẹ̀lé yìí ọmọ tẹ̀lé pọ̀pọ̀ ẹgbẹ́ ìgbẹ́ tẹ̀lé lọ́wọ́ ìgbìyànjú náà àwọn ọmọ ẹgbẹ́ àgbà ọmọ ẹgbẹ́ àgbùkọ̀kọ̀rọ̀ orí kọ̀rọ̀ àtẹ̀lé lòun ọmọ ẹgbẹ́ ìgbẹ́ tẹ̀lé lọ́wọ́ àgbọ̀ tàbí tí ó lọ́wọ́ rẹ̀ wúni nípa àtẹ̀kọ̀ ọmọ ẹgbẹ́ ìgbẹ́ tẹ̀lé lọ́wọ́ àtẹ̀lé lòun òmùrù lẹ́yìn tó rìn lọ́wọ́ àbẹ́yẹ ikú jẹunjẹun dẹ̀kí àtẹ̀lé níbi ikú àbẹ́yẹ máa ọmọ pẹ̀tẹ̀lé ní ìlú dẹ̀kí tó rìn bọ́ọ̀rọ̀ dẹ̀rẹ̀ wọn lọ́wọ́ ọ̀tọ́ mi. ìgúrí ẹjọ́ rẹ̀ ní ma dẹ̀rẹ̀ ní sọ̀rọ̀ ọ̀rẹ́ yẹ́ yẹ̀ kàrẹ̀ èyí ìjọba ìlànà àbọ̀ ìjọba

a ṣiṣẹ́ mẹ́rin àkọ́ náà. Ẹ̀fẹ̀ wọ́n mú sẹ́yìn iná na kúrò àwọn ọ̀nà ẹ̀fẹ̀ ní èsì ẹ̀ bọ́ọ̀ kí ní kẹ́kẹ́ náà iye mẹ́rin na tó ya yẹ mẹ́rin mẹ́tẹ̀. Ìrẹ́lẹ́ dọ́kítà kọ́nà ọjọ́dẹ ẹgbẹ̀gbẹ̀ ìgbẹ̀gbẹ̀ ìlú òṣìṣẹ́ ọmọ náà tẹ̀gbẹ̀gbẹ̀ kẹrẹ inú ìlú bẹ́tẹ̀ inú ẹ̀rọ bàbá dáwọn ẹni yẹn lẹ́yẹ̀ká ẹgbẹ́ náà ẹgbẹ́ náà yẹn kẹrẹ bẹ́ẹ̀ ọjà bẹ́ẹ̀ ẹgbẹ́ kẹrẹ lọ́pọ̀ tó lórí ìlú òṣìṣẹ́ náà ní ẹni wẹ́tọ̀ ní ẹgbẹ̀gbẹ̀ náà àkókò ọ̀pọ̀

من فوقه موج لم يكن على هذا من فوقه صحاء بس ذلك يجزي أمر الكبر بزول ما نعمل إبا يعني أولي بسكوب لنا ما أولي يوما أنا يوما دوك زي كابسو ولي ما كابسو ولي ما إلي إلي يوم وقت أولي أقول إذا كنت أعرف هذا

إذا بأتي أن يرى الله ويعطيه الله منا أقول لك أنا بقول لك أنا ما هي قوم ده ما هو قوم ده ما هو قوم من ولا قوم يلا بقى ده قوم من ولا بقى ولا بقى يخشى ربك من قوله ربك من قوله وأنا لك كوني أنا يا هليل سبقوا

من يقولون أعطينا السعادة عشان يجري أنا أقول لك إذا بيعين تبقى وأنا أقول لك أنا أقول لك Thank you. ẹ̀rù. Èkó mọ̀ lòun ẹ̀ka lọ́wọ́ ìjọ ẹ̀rọ lọ́wọ́ lọ́dún àgbọ̀ lára ọ̀rọ̀ rẹ̀. Òun ìjọ ẹ̀rọ lọ́wọ́ ìjọ ẹ̀rọ Finally, I think it's a, yeah, I think it's wrong. That happened. He knows what is not, not after that happened. Don't make me get it. Doesn't matter what I know. That's the reason we get out of the house and no man matters. That's what we're going to do. No, wait, there's no wrong path. Everyone's wrong. 我这个人啊，我家里是祖宗啊，啥的。哎，我理解了，鼓励我鼓励。Okay. Itu lu biasa. Dok ni dok biasa dok tu matu. Oh, okey tu ni kita ni peru peru. Asal. Itu ni itu ni ni ni. Ani ihe egwu ya n'ọrụ ọmọdé kẹwàá ayé tí ó lọ lọ́mọ àmì àpò tàlúwà ọwọ́ tàlúwà ń tàlúwà fẹ́wà ẹ́ ọ́ àpò gúnlẹ̀ fẹ́yìn wòye ètò ọdún òsì ẹwọ́ tàlúwà ń tàlúwà fẹ́wà kẹwàá ilé ìwé ìpa wọ́n yẹ kẹwàá àwọn ọdẹ wọ́n wà ní wọ́n wà tàlúwà fẹ́wà kẹwàá ilé ọ́ àpò gúnlẹ̀ fẹ́yìn wòye ètò òsì kẹwàá ètò náà ló ti ilé tó lọ wá wọ yìí ọmọ yìí kò lè ká sí i. ومن لم يجعل الله له نورا فما له من نور. ọdún náà wọlé ọdún tó wọlé yìí ẹni tó wọlé ọmọ ọmọ yìí náà gbọ́dọ̀ tó wọlé ọmọ. Iso mo ni ti ju kẹ́sì yẹn lẹ́yìn. Dákun máa di apá sọ́la kárìkárì. ètò òbí amẹ́ríkà yìí ètò òbí ọ̀sán ètò òbí ìmọ̀ràn ayé ni ètò òbí ètò òbí ètò òbí ètò òbí ètò òbí ètò òbí ìrẹ̀kà àárọ̀ ìrẹ̀ àárọ̀ ni ètò òbí. kò ní gbogbo àkàrí òbí

muri ya mabako ona ba tuma woni ana ba ne ne yawon ne o mu ba ya san mu da ba ya san mu da ba ba ya san amin amin amin ona ba ne ke ko ba ko ne ra ne san ma ko dawo o ba possible o ba wa ya ma ma ba ti ma ne ya o ba possible ki ri mo ya mo ọ̀bọ̀ yíyẹ ọ̀bà ọ̀bà ilẹ̀ rẹ̀ sí náà kàákà ní sẹ́kà bọ́mọ́ àrùn náà kẹrẹ ẹ̀kẹ́ ẹ̀kẹ́ òní rẹ̀ òṣèré rẹ̀ nàkí nù ọkọ̀ pọ̀sùpọ̀ pọ̀sọ̀sọ̀ ọ̀bùn ibi tí ọmọ jí ọkọ̀ oṣù Bí àwọn kìí ṣe kí ọmọ yìí máa ká ìkẹrẹ ألم نجعل الأرض مهادا والجبال أوتادا إسمه أو أوتاد إن الأربعة إتا أو إتا إتا ليك كاي إتا إتا ويكا نوك إتوكي أنا أمتد دور يتوم وكاوكا

agụ ọsaba ebe maka ikwu onye e, ẹka oiso ịnataba na agụ otini maapị geografi kere akpapa onye ẹka na nwa ọhịnena amaghị ndị steeti na in ma dị eze onye ndị ọ̀rẹ́ kan tẹ̀lé àti ìsinmi ọ̀ aláàfin sí gbòtó ẹ̀sọ̀fẹ́ ẹ̀sọ̀fẹ́ yẹ nìkan yìí àti ìkátábà ọ̀rùn wọn ilé náà yẹ rẹ̀ yà bọ́ọ̀lù ní níbi èkú náà. Lọ́wọ́ ẹ̀ka ẹ̀ka. fọ́tún tí wọ́n mú Búrẹ́ bọ́bọ̀ wọ́n ni. Ìyàwó ọmọ wọn ni. Bí ní ní etí ìfìlòmí mẹ́tí ìhúlé wọn. Etí ìfìlòmí mẹ́tí ìhúlé wọn. Highland ọ̀rẹ́ Lowland Highland. Lowland Highland. inú wọlé ìrìn náà náà ọmọwọ́ nọ náà ọ̀bọ̀bọ̀lẹ̀ bí kúrú pẹ̀lú ìkùrọ̀ ọ̀nà ìṣọ́rọ̀ rẹ̀ ìjọ́bọ̀ orí inú kẹfẹ́ ẹ̀rọ ìrẹ́kúpọ̀ pàpá náà nínú dọ́ọ̀rẹ́ káà náà dẹ́ kú pọ̀ ọ̀bọ̀ náà tó pọ̀ ọ̀bọ̀ náà kókó wájẹ́

izo komori ina no komori baga am okomori na madina na and madina okomori enji ya na wa tusa ma e e no ni la tinaka am ke na no

àtẹ́sọ́ méjì ọ̀bùká ọmọ eme àtọ́mọ́rẹ̀hẹ̀ ẹmẹ́bọ̀lù ọ̀bùká ọwọ́ eme kéwì ẹmẹ́mẹ́tẹ́kù ẹmẹ́mẹ́tẹ́kù ọmọ mẹ́rin àbí ọ̀yẹ́dẹ̀dọ́ pìpì dịka enyi enyi yẹmí mẹ́rẹ̀ enyo enyi ẹ̀ àti mọ̀ àti kàá ẹ̀wọ́ pínlẹ̀ bàá

lọ́wọ́rí wọ́n jẹ́ sí rọ̀kẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí iye ìkẹyẹ ìrẹ̀pálẹ̀ náà inú mo tó ọ̀rọ̀ yìí iná kẹta ní roman roman empire or persian empire lẹ́yìn ti rome lẹ́yìn ti persian empire òògùn ọ̀rọ̀ tó mẹ́fẹ́ olówó orí ti kẹta kẹta ní àyíkẹta náà.

أنا ما هو يا كاي أنا عارف هو يقول لك أنت تجيب فتاة ولا أنت كده هي ولا أنا إنجنيير كده ما أقول له Bákan náà kọ́ ẹ̀rọ ọ̀rọ̀ ẹni ẹni náà ń fi yẹtẹ̀. Káàdì ní òòlù káàdì yé tẹ́lẹ̀. Ìrẹ́kùnrin náà ní ọ̀sẹ̀ náà rí Roman Empire jehu rome united and roman rome ni ẹni bàbá aka chaka ní sáma ọ̀hánwá amọ̀bẹ̀rù ama ehu yẹ sẹ bẹ kàtó nkó mu yẹ ọjọ́ mi yẹ ẹni mà kókó jọ dígá mi má kàdé chaka lóbìnrin ọmọ rẹ̀ wò lójú ẹ̀sẹ̀ àwọn lójú ẹ̀sẹ̀ tó ní sáka ní sáma rẹ̀ lójú ẹ̀sẹ̀ ìyá àwọn yìí kẹyẹ ẹnìkẹ́ ìdíje fẹ́ ẹsẹ̀ mẹ́ka ẹnìkẹ́rẹ́ ọmọ ẹ̀sẹ̀ tó tó mọ̀lẹ́ tó tó mọ̀lẹ́ mẹ́ka lọ sí sáka dáhùn sáma rẹ̀ lójú lé ìjẹ. dɔw bɔra yi dɔw b'a ta ka i ni yɛrɛ kɔnɔ ni yan na.

ìtumẹ̀ náà yàn sí ẹ̀rọ ìgbò òun àmọ́ iná ọ̀dínú jòdì sẹ́tọ̀lá ọ̀nàrí airport náà ti dìbò ara ẹ̀ka ẹ̀ Russian empire ọ̀rí Roman empire ilé ní ẹ̀kọ́rẹ́kọ̀ yọ̀nà ọlọ́ba ọlọ́ba native kirikiri ọmọ kẹ́yì tu kirikiri yẹ fún abẹ́tẹ̀ pìtù lọ́kàyí wuli òkú kẹ́yì. ìbọ̀rọ̀ in particular olùkẹ́sìtì lóògùn yìí lọ́kùn sí àdìmọ̀ àrùn amadede yìí kékeré lọ́wọ́ àmọ́ mo yọ lọ sí ká orílẹ̀ èdè ìpèrè ní discovery ìdí ní ọmọ náà ẹ̀kọ́ ní project empire ọba kúrò ẹ̀kọ́ náà olùkẹ́sìtì yìí kékeré ẹ̀rẹ́ pàtàkì. ọ̀pọ̀ ibi àti àmì Báwo ni discovery dé rí iṣẹ́ òkúrán nìkan wọ́pẹ̀ tẹ̀tẹ̀? Òwúrọ̀ ọmọ mi, ọmọ ọlọ́wọ́ mi, ọmọ ọlọ́pàá mi rẹ̀. Ọ̀rọ̀ náà rọ́pọ̀ náà bọ̀ ọmọ ẹ̀ wọn. Múlẹ̀ mọ́tò ń bọ́lá ọ̀bọ̀. Múlẹ̀ mọ́tò ń bọ́lá ọ̀bọ̀ yìí nìyẹn. Kàwé mi dè yìí, àbẹ́lẹ̀ náà onígbà yẹn ti sìn

ye emele bɛ ti sɔlɔ yɛn na di na baa fi du wani ka ye kɛ o a ti na tu tu ni ko ama ka kori o yi ya ka na kori ama o ha ha mori. ka ye na a ba kubiri bɛ fɛn yi bi ومن يتأرض لكم من بيت شيء أقول من بيت شيء أقول صالحون ẹlẹ́lẹ́ mi ti sọ́wọ́ ẹ̀nà àti náà dáàsì ìdúwọ́n káyé o kẹwọ́ ọdí ní ẹ̀rù jẹ́ níbi sọ́wọ́ dúkẹ́ tún ní kò mórí àwọn akọ́nà ọ̀nà òdíṣẹ́ ọkà pẹ̀tẹ́ ẹ̀rù kòrí òyíwọ́ ọ̀yà ń ka ẹ̀mẹ́ náà hí nature nature nature kòrí àwọn nature ẹ̀rọ nature ẹ̀rọ àbájì nature lọ́sàn tó wọ́n rí àwọn ọ̀sẹ̀ ẹ̀kẹ́ rẹ̀ níṣẹ́ nínú àkúrọ̀ kẹ́kà níṣẹ́ níṣẹ́ àwọn ẹ̀kùnrin ilé ìjọ rẹ̀ a níṣẹ́ ìbí níṣẹ́ náà ọmọ ní ọkẹ́ ọmọkùnrin kú ní bá iṣẹ́ yìí àkúrẹ̀ kú ní bá iṣẹ́ yìí àkúrẹ̀ kọ́ ní kú àkúrẹ̀ kú sàmáà ní wàlúwà ọ̀sán àti láàárín òfin أخلق من غير شيء ومدي بلا وعكرين بلا إيا جيبا ستكنين بلا ومكنين إجو بلا ومكنين أبو الخرافون أغيرتون من وعيدتون تفن لهم أخلق السماوات والأرض بل لا يعلم àbọ̀bẹ̀ sọ̀lọ̀ káka ìsọ́bọ̀ rẹ̀ tí ìsọ̀rọ̀ fún náà nù owó rí kìí fẹ́ẹ́ yẹ bọ̀ wá sábà sì ẹ̀kọ́ wà wọ́wọ́ ẹ̀wọ́n náà mi ní islam kàní iṣẹ́ àbúrò ọmọ onímọ̀ ní kàríyé kàní iṣu náà bá ẹbẹnyẹbẹnyẹ nínú olómorí fún náà kàní iṣu sọ́mọ̀ kàní iṣọ́ ọ̀yọ́ mi kàkó ọ̀pẹ́ mú ní tí ìsọ́nà wọ́ta ọ̀yẹ́ kàákà inú sẹ́kọ̀ọ̀nù nyára kẹ́ ọmọ gbogbo ọkọ̀ àwọn kẹ́ ọ̀pọ̀ nyára ọ̀yẹ́ ọwọ́ àwọn sọ́mọ́ níbi 200 miles inú ọmọ wòlí ìgbìyàn àkọ́yẹ́ ọmọ àwọn sọ́mọ́ ọmọ ọmọ ụzọmeme na-enye tupu milions of ụzọmeme nọ milion aka tupu bilion enye tupu pio gbọdọ náà bí ìgbésẹ náà mẹjọ inú ló ló wọlé kiri wọn jẹmọ lẹwọn náà mẹjọ ṣe ọ ìmọ̀ ìyẹn náà ẹ̀rẹ́ ẹ̀rọ ọ̀rọ̀ ìgbà ní èèyàn lọ ẹ̀rá kò sáwòrẹ́ òní àjẹ́ anyị ikú ní rẹ̀ mútà anyị ẹ̀yẹ òbí na ẹ̀yẹ ilé anyị ìjẹ ní na ní ẹ̀yẹ mú ẹ̀bẹ̀ ẹ̀bà na ẹ̀fà ní ẹ̀yẹ mú ilé ní ìjẹ ní àtẹ́fẹ́ náà mọ́ orí ìfọ̀rẹ̀ lẹ́yìn ẹ̀yẹ kọ̀ wọ́n yà fẹ́ ní òhùn ṣèkáyé ọ̀rẹ́ máa ń lè ní ọ́ àárín mọ́tò ọ̀nìmì àárín sílẹ̀ ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ kọ́ nìmì àárín báyìí sọ àṣọ àbùsẹ̀ náà àwọn ọ̀rọ̀ yìí na máa wọ́n sọ ẹgbẹ́ bẹ̀rẹ̀ bá yẹn bà àbùsọ̀ ọgbọ̀dẹ ní ẹ̀kẹ́kẹ́ ayé ló ní ojú dáwọn ẹ̀ka dáwọn nínú àpọ̀ àmì wọ́n ní nàìjíríà náà amẹ́ríkà máa wọ́n kàkì náà wọ́n sẹ́wọ́n nàìjíríà wọ́n yẹ wọn amẹ́ríkà lù ilé dùdè jìnnà lórí ẹ̀sẹ̀ lẹ́bà pẹ̀tẹ́ hù déètì wọ́n bọ̀ọ̀lù bọ̀ọ̀lù bí lọ bọ̀ọ̀lù bọ̀ọ̀lù bẹ́ẹ̀ náà bá wọn nù ọ̀run náà bọ̀bọ̀ ẹlẹ́dẹ̀ wọ́n rù kẹkẹrẹ rẹ̀ iṣẹ́ mẹ́nu náà mọ̀ ní ìmọ̀ ọ̀nà tó dẹ́ màá nà ọ̀sẹ̀ bí ìmọ̀ ìbí jẹ́ àwọn bẹ́ẹ̀ náà ní àjọ àwọn bá ti pọ̀ lọ́tún tó wọ́n ní ìmọ̀

على كل شيء ما قال الله باطل وكان يشاف لنا ستور الكائنات أقول له مريما يتعب كان يشاف لنا ilé ta wú ló mórí òun rí àmẹ́kọ́ mẹ́ta wọn mẹ́ta wọn ní ṣùgbọ́n ẹ̀kọ́ ní ìjọba ọ̀rọ̀ lọ́wọ́ lórí ومن يوتي الشمس تجري لمستقر لها والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عادة الوجوه القديم لا شمس ينبغي لها ننظر إلى القمر ولا يبقى الليل سابق النهار وكل في فلك يسبحون وشرط لمستقر النهر أولي oke ọyị dị na echi etinye mgbe o nwere ihe okechi chaji o nwere ike egbochi lipụtakọrọ nna na-egbochi ọnụ na omume ọbụla iji na

dọ́ọ̀kú wọ ọ bụ tọ̀rọ̀ náà ọ̀pọ̀wọ́ náà ọ̀gù ẹ̀ lè kẹ́kọ̀ ònyára ọ̀pọ̀wọ́ rẹ̀ tọ̀rọ̀ náà rẹ̀ tó a ọ̀gù ọ̀pọ̀ ẹkú ẹ̀ قدرناه منازل حتى عاد كالأردون القديم أما هو fọ́ọ̀mọ̀ ẹ̀bàrẹ́ máa yà kẹ́kọ̀ọ́ òjúlù kọ̀díf lọ́rẹ́ yà á ń kọ̀ọ̀rọ̀ òjúlù wọ́n á ní ti àrùsú débìnì ọ̀rọ̀ sọ ìkòkòtọ́nà ìnà ìnàbẹ̀nà ràbínà ìkòkòtọ́nà ìnàbẹ̀nà àkókò ọ̀rọ̀ àmà ọ̀rọ̀ ọdún ẹ̀tẹ́bùjọ́ rẹ̀ wọ́n á ní ọ̀rọ̀ ọ̀rí bí jẹ́bìrì dánilẹ́rìn náà kàmì bí wọ́n ti tẹ́ ẹ̀ jẹ́ ọ̀rí jẹ́bìrì náà wọ́n ká jẹ́ iná ọtí tẹ́ ẹ̀ jẹ́ ọ̀rí jẹ́bìrì náà wọ́n ká jẹ́ iná ọ̀rọ̀ ọ̀ká lọ́kù títẹ́ lọ́yẹ̀ lọ́kára lọ́yẹ̀ lọ́kára nǹkan ọ̀kẹ́kọ̀ọ́ àwọn ọ̀pọ̀ bọ́ọ̀rọ̀ pínlẹ̀ nìyẹn

ومن يجيني يا عمكم يجي من هذا اذا ما رجع لا شك ان قبلها ان تدرك القمر والليل سبيل النهار وكل في ملك يسلمون لا شمس ينبغي لها ان تدرك القمر omoriki ne mehebere ọyị ọrụ bụwera ọyị hụichi nwa ezu ahụ ịnị sekọnd banyere ahụ tuobe mma pa sekọnd ọrụ bụwera ọrụ bụwera omoriki ọrụ bụwera ìdí ẹ̀kọ́ ibi ní ìfìjọ́nà náà nù by one one degree ibi tọ́lú ní ìrọ̀tọ́ nìtọ́lú then ụwa ịchọrọ na-ere by thirteen degree ọ bụ by thirteen degree ya bụ n'oche dị ọtọtọ n'otoko m onwere ụwa ọyị ọgwụ wela dị ahụ ọ

ɛnɛ ma na n'aba aba ne tena no dɔw bɔ ɛyɛ aba tena dɛ ma bɛyi bi kyɛn ma dɛ ma na ahosɛ ne ma ne dɛ ɔwɔ bɛ ne fɛ. inna allah yi ti kuta ma wa wa arba andu lalula wala in za la ta in an faka ma min ahadin min ba'dihi innahu kana hamiman ghafura. o mori kama sọ ma o le se kuma kafe kafe bara ne tena. àfẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ee àìsàn ọmọ tọ̀rọ̀ lórí ìrẹ̀ yà ọ̀tọ̀ ọ̀rọ̀ yìí òun ní jẹta rẹ̀ ọ̀yẹ́ mọ́ ọmọ ọmọ nínú ẹ̀dà wọn náà ọmọ yẹn mọ́ nípa àbẹ́sẹ̀ mi jẹ́ ọmọ yìí ti mọ́ ọmọ yìí kéré mi náà jẹ́ bójú ọ̀rọ̀ ìdánwò ló ń tẹ̀tẹ̀ ọ̀rọ̀ àkùtẹ̀rẹ̀ dọ́kà abẹ́rẹ́ nǹkan mọ́ ní ọ̀rọ̀ àbẹ́sẹ̀

ya karu onwunishiriku ya karu owo ne ga ya gbeli onwuniyo cho cho cho omeniyonu n'ele gị nke niile ya karu owo na to iga ma ifte ha ruru to iga ma ruru e to iga ma ehe wasu onwe ime usu ubegwu eniyan ga na-ezenye gba agbapagosip buwakaya aghaka akara agha

فذاك الشيطان نقل إلى عبادة إلى قلنا نعلم فذاك الشيطان من غير شيء شيئا هما لقب النجاة محبة سببان لم يكن من قبل الإله ولدي إلا الذي قام به الأزمان والنار بعد والنار بعد

أصبح شركه أصبح السنسنة أمو هبار موري أمو كبار إذا يأتموري هبو إذا وكا يأتموري هبو وستسوس البويلة ويهو أصبح السنسنة ما تنتموري أمو سبار موري وأصبح كجير موري لرد موري ده أصبح السنسنة موري جزيش شركه

Abame, iso muri ọ nkụ na omuri ọkwọ ịna feke dị kọ na ọka adame ebe nye ịba ebe ịba wọn anya anabe titiripu ati bibia aba na ọna gburu ọkwọ muri ọba ebe ọba mu tawuri ebe ọba ọdún gbàgbọ́ ka amára bá kí tawuri ó ṣe ń gbé ní tawuri ọ̀nà ìhùkùn islam fi ẹ̀rọ náà occurring Islam inequality. Lọ́pọ̀ tó lókù. Lóòdò Jésù. Ìgbọ́nì onídò, inú ìdámọ́ ọ̀rìkáyé, wọ́n ni ó pẹ̀tẹ́kẹ́ lú Jésù, ẹ́ ọ̀rì sẹ́kẹ̀, àtẹ́bẹ̀ ní necessity. Àtẹ́bẹ̀ ní sẹ́mẹ̀, àmọ́bẹ̀, àmọ́wọ́nà, kẹwàá Jésù. Ìdọ́wọ́

وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام المسلمين سوءا فسلط عليه ذنبا كجبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارد كيد من اراد ان يكيد عليه وحول مكر من اراد ان يكيدنا عليه واخرج خذلان من أراد أن يخذلنا عليه وجاء سوء من أراد بالسوء عائدا عليه ولا يليق المكر السيء إلا بآله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أبطالهم شديد اللهم رحمة إنك بنا رحمة ولا تؤذن فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرى من مقابر انك لكل شيء قدير اللهم ارزقنا قبل الموت سهر وعند الموت شهاد وبعد الموت جنة وعظيمة ونعيما وملكا كبيرا يا كريم يا كريم يا كريم اللهم يا الله مطلوبا يا مطلنا على السرائر والدمائر والهواجس والخواطر لا يعزب عنك شيء قد ألقى فيضا من فيضا فضلك وقبضة من نور سلطانك وقوة الفضل من بار كرمك لم بيدك الأمر كله ومقاليد كل شرف فهذا ما تطلب بأعيننا وتطلب بأنصار الغير فإنك واثق الكرم كثير الجود حسن الشيم فبذلك واقفون ولجودك الورث المعروف المنتجم يا كريم ربنا لا تقينا إلى أهل ولا قوجنا إلى أهل وأعطنا كل أهل يا من إليه المستند وعليه المعتمد وهو الواحد الفرد الشرف لا شريك له ولا ولد قل بأيدينا من الذنب والرشد ونجينا من كل ضيق ونجد بسم الله الرحمن الرحيم والظهر الليل إذا سجى ما ودعك ربك ما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك بطالا ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما الله فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين